àmọ́ ńgbà tí gbà tí Musa tó sọ pọ̀pọ̀ alẹ̀ tó de jù wọ́n ní Fìràwọ́n náà dẹni tí ń yàgbẹ́ nígbà ogójì lójúmọ́ níbi tí ẹ̀rù gbàdé anabi Musa tó kọ́ ọba bíyá ó tún mọ́lẹ̀ gbòò àfi bí ìgbà tí òṣùpá yọ lórúkọ kẹrìnlá gbogbo kálukú ò ríran máa tòrọ àwọn sọ pé sọ fẹ́ fọ́ alójú ni ha sọ fọ́ alójú ni anabi musa tún dọ́wọ́ padà kí wá sí lẹ́yìn nìkan o làmì tí ọlọ́run ọba fún musa lọ́ọ́ bá Fir'aun àmì yìí jẹ́ mẹ́sàn-án ọlọ́run ọba ẹlẹ́dàá sọ nínú suratul Isra àyà kọkànlélọ́gọ́rùn-ún wọn ni wọn lọ́kọ́ dá atayna musa tis'a ayatin bayyinatin fas'al bani israel dájú àmì mẹ́sàn ni la fún musa la fún musa aleyhi salam láwọn àmì tó hàn á fún kọlọ́mù bá Fir'aun bí àwọn ọmọ israẹli léèrè ọlọ́run ti sàlàyé àwọn àmì mẹ́sẹ̀ẹ̀sán yìí nínú àwọn àyà mi nínú suratul A'raf ọlọ́run ní walaqad akhadna ala Fir'auna bis-sinin alákọ̀ọ́kọ́ nù ọlọ́run ní dájúdájú àbí ẹlẹ́kẹta nù lẹ́yìn pọ̀pá lẹ́yìn ọwọ́ ànábì Musa ọlọ́ni dájúdájú a ti dán àwọn fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ wò pẹ̀lú ìyàn ìyàn mú wa ọ̀dádá àmì kẹta nù ó di pé kò sóúnjẹ má àmì ẹlẹ́kẹrin wọn naqsim minas samarat àdínkù bá gbogbo irúgbìn wa tí wọ́n ní la'allahum yadhakkarun bóyá wọ́n jẹ́ rántí ọlọ́run ọlọ́run bá tún sọ nínú àyà mi. onífà arsalna alayhim tufan aràn tufan sí wọn tufan yẹn wọ́n ní omi yalé ni àgbàrá ya ṣọ́ọ̀pù ó tún wá kún ìgbóná ó kún ìgbóná ó di tọrọ fún kálí ẹlẹ́karùn-ún wàlìjàrọ́d ẹlẹ́kẹfà tata ọlọ́run dẹ́sí wọn tata yìí wọ́n jẹ gbogbo oko wọn ni tata kúnlù okùnà okùnlé okoko ẹlẹ́keje alkomal iná orí ọlọ́run ọba dẹ́sí wọn iná orí tọ́lọ́run ọba dẹ́sí wọn yìí ó débi pé gbogbo ẹni tó bá tó bá kọ́wọ́ bo orí rẹ̀ pórí ń hùn yóò kó jáde ní gèlè mà iná yìí ó kó jáde nínú orí rẹ̀ gèlè mà débi kí wọ́n ní tí wọ́n bá ń dáná oúnjẹ àyípadà á dínà wọ́n bá gbóúnjẹ kalẹ̀ yóò yípadà yóò dínà wọ́n gbọ́fẹ́ dẹ̀ àwọn ọ̀pọ̀lọ́ àmì kẹjọ nìyẹn ọlọ́run tún di ọ̀pọ̀lọ́ sí wọn ọ̀pọ̀lọ́ kan máa rí lukaluku ni bọ́ọ̀ yanu kọ́ ọ̀nyá wọ́ ọ̀pọ̀lọ́ ti kó bẹ́ẹ̀ wọ́n ń ṣe oúnjẹ lórí iná ó lè yí padà kọ́dọ̀pọ̀lọ́ à àdánwò ńlá gbogbo àwọn àmì ìwò kọ̀ọ̀kan tó bá ti wá dé wọn ó pè musa bá wa pọ̀ lọ́n rẹ̀ tó bá fi lè mú kó a gbọ́ lọ́n gbọ́ tọ́lọ́n bá ti mú kó wọn ni iná orí lásán àti ẹ̀sìn bí bóyá o tiẹ̀ lè mú tó ju eléyìí lọ wá ni ọlọ́wọ́ bá tún mú mi dè báwa bẹ lọ́n rẹ̀ kọ́ bá wa mú kó ẹ̀ tọ́ba tó ti kó mu ah, kó ọ̀pọ̀lọ́ lásán kọ́dà àṣebí tó jùlọ ló mú wa ni akramakumullah títí o fi wá kàn ẹ̀jẹ̀ ó di pé gbogbo omi ń dẹ̀jẹ̀ tó bá bomi ní nil river nile yọ dàbí ẹ̀jẹ̀ tuntun tó ń ṣẹ̀ṣẹ̀ gbà lára èèyàn àbí lára ẹranko tó lè múlú ẹ̀ tí kálukú bá wọn tún ké lọ Musa báwa pọ̀ lọ́rẹ̀ ṣùgbọ́n kàkà kí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ńkọ́ fastakbaru ìgbéraga ni wa kanu qawman mujrimin ọ̀daràn ni wọ́n ọ̀daràn ni wọ́n. báyìí iná làwọn èèyàn yìí wọ́n kọ̀ láti gbọ́ lọ́wọ́ bá wa gbọ́ kàkà kí wọ́n gba Musa gbọ́ wọ́n rò pé dání Musa ń pa. Musa Fìràwọ̀n náà wá dá lóhùn qala ajitana. لتخرجنا من أرضنا بسحرك يا موسى أو أبوا أتلي وكون لواك دان رأبي إوا موسى أو ألي وأكون لواكلو دان رأبي إوا موسى فلنأتينك بسحر مثله أبورا báwa ní o gbé ìdánrù فاجعل بيننا وبينك موعدا já dàgbà káfàdé òun sílẹ̀ láàrin wa àti wọ́. la nukhlifuhu nahnu wala anta makanan suwa àdéhùn tó àníyẹ á sì jọ dá àyè kan tó bá kálukú wa láàmú. tó anabi musa dáhùn torí pé àwọn anabi ọlọ́run gbọ́dọ̀ máa bẹ̀rù èsì pé anabi ọlọ́run ní káfíìrì kan máa wá dún kòkò máa tí wọ́n wá sáká ọlọ́run mẹ́jẹ̀. قال موعدكم يوم الزينة ọlá tí wọn ti mọ ní fún yín ó náà ní kọjá ọjọ́ ọdún àwọn èèyàn fìrà ọ̀nà lọ́jọ́ ọdún kan ọjọ́ ọdún ńláde òyìn ẹ kíyèsí o àwọn àkọ́bá wọn èsè bànú Israel Musa àti Harun àwọn èsì ṣọ̀kan nínú àkọ́bá ìtàn sì máa ń sọ. So, gẹ́gẹ́ bó ṣe wá nù àdìsí anabi muhammed sallallahu alaihi gbogbo anabi kọ̀ọ̀kan kọ́ ta lọ lọ́rùn sí àwọn èèyàn tiẹ̀ fìràwùnà èsì musa musa èsì fìràwùnà báwo wá lọ́lọ́run musa sí fìràwùn olùkẹ́kẹ́ tiẹ̀ so ajẹ́ pé a sọ pé gbogbo anabi àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run máa yàtọ̀ sí Musa tọ́lọ̀ rán sáwọn èèyàn rẹ̀ tó tún rán sáwọn akọ̀bàt yàtọ̀ sí Musa tọ́lọ̀ rán sáwọn èèyàn rẹ̀ tó tún rán sí àwọn akọ̀bàt kò sì sàdédé jẹ́ àfi nítorí pé bíbẹ àwọn bànú Israel ó rúpọ̀ mọ́ Firaun ó sì rúpọ̀ mọ́ àwọn akọ̀bàt so kò sì síbẹ̀ sí lè fa àwọn èèyàn yìí mànà tí àwọn èèyàn Firaun náà bá mànà. tí ìmọ̀nà yẹn pìọ̀ àbí òye wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run rán sí fìràhùn àtàwọn ọmọ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn bànú Israel tó kàkà kí fìràhùn náà gbọ́ o ó láwọn kó àwọn kó òpè náà wà ní nǹkan kan sì sunna tó ń sunna nínú sunna rẹ̀ ni pé Musa. alam nurabbika fina walida tẹsà wa la tọ́jú rẹ̀ ńgbà kékeré ń bì tọ jẹ nu oúnjẹ wa tó mú nu omi wa tó fi dípò òhù wa fútó òhù tó fi sá lọ wà láì mórè lẹ́nu ẹ o tún alọlọ nǹkan bẹ tó bẹ́ẹ̀ náà làwọn èèyàn rí dòní yìí o àsìkò tí wọn náà máa ń pè wọn lọ sídìí ẹsìn lọ́hùn ẹpẹ bọtì ẹpọ ògùn tì ọlọ́ọ̀nì kẹ́mẹ́tì gbogbo rọ́bìṣì tẹ̀ ń ṣe tẹ̀ ń tanra ẹ̀ ń jẹ ló pẹ̀sìn ẹ̀ pàtì bídí àtẹ̀ǹtì ẹ̀ pàtì wọ́n sọ pé àà tá ni ọmọ náà rí sí ìsọmọ alágbádá ni ẹ́n àbí ìsọmọ sàfù ọmọ sàfúrà tù náà ni lẹ́nu rẹ̀ wọ́n ṣe jẹjẹjẹjẹjẹjẹ báwọn awù tọ́wọ́ ti ń yàgbẹ́ sí alọ́ ńgbà kan bẹ̀ wọ́n. <laughs> a sọ pé sọ́nà kínú sọ́nà fìràwọ̀ lọ́mọ tó ti pẹ́ nìkan ò jẹ́ran nù sàfù torí láyé ìtànìyàn ọmọ ò jẹ́ran má báyìí ọmọ ti sọ pé qala Allah qala Rasul ẹ̀rí pé yorùbá lẹ́bù súnà fìràwọ́n náà ń pọ̀ ọ̀pọ̀ wọ́n fẹ́ wúsù rẹ̀ dísàlẹ̀ kòkò wọ́n fẹ́ wúsù rẹ̀ dísàlẹ̀ kòkò bẹ́ẹ̀ bá lówó lásán wọ́n lè má máa hu ìtàn yín àmọ́ tó bá jẹ́ ẹni tó nímà tó ń pè wọ́n lọ sí di intanẹ̀tì ọ̀dá dáadáa ní ní ká máa ṣe wọ́n mọ̀ wá hu tàn rẹ̀ wọ́n á ní kíni ìṣèjú wa wọ́n ṣe bí ìtàn lásán ni àníbi tó máa dé lónìí lọ́jà kìí ṣe ibi tó ti ń bọ̀ sontori délé súnà fìràwọ́ náà lẹ́ ń o táwa náà kọ́ ni lọ́mọ tó ti pé mi mọ̀ fi lè kí o àyè mẹ́yì tó fi lè kí o tó tún wá sọ fún ọ pé ntẹ́ǹsì ọ̀dà ibi àti wá lè kí o ká lè bá a mọ̀ náà ní ká lè wá sọ fún yín ńgbà tó kójú kan lẹ́yìn gan síbi kàába tó súnà fìràwọ́ náà kọ́dà bàbá rẹ ó lè padà máa parú tán fún ọ pé a ah, tí mo bá mọ̀ pé bí kéwòn ló ṣe dà o wọn ò ní fi ọtí lè ké o torí gbogbo ń sọ̀nsọ̀ yóò bá lẹ́jẹ̀ mu o. <laughs> ó túmọ̀ sí pé àwọn ń fẹ́ kọ ọjọ́ lọ́bẹ̀ ẹ yọ kí wọn náà máa ṣe báyìí ṣe ń ṣe kẹ́ máa kóra yín kápẹ́ ń jalabi láì àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ kí wọn náà máa lọ rí nǹkan mọ́lẹ̀ ń sáré àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ òde kò rí yọ lè kó nítorí ojú rẹ̀ òye akọ ojú rẹ̀ abókun jẹ́jẹ́ kálukú sinmi tọ irú irú ọmọ bá làwọn bàbá rẹ̀ ń fẹ́ torí wọ́n ti mú ọ lọ sọ́dọ̀ àfọ ọ̀daràn babaláwo àfà tọ Ọlọ́run bá sì sàánú tiẹ̀ kàkà kí òdi babaláwo ọba dolùmọ súnà wàlhámdùlélà bọlọ ń ṣe máa ń sàánú àwọn èèyàn ló ń gbà mí àmọ́ súnà fìràwọn èèyàn má gbàgbé ọ wà lẹ́nu àwọn èèyàn gan wọ́n máa pìtàn arọ kan tí ó sì kò bá jẹ́ tán òdodo ìtàn ọ̀rọ̀ ìtàn ìtàn gbáńdá sẹ́yìn tó dàbí ọlọ́run tó ní kẹ́sì. wọ ndòló tó má tọ̀ọ́lé má ẹgbọ́rọ̀ ṣé ń tọ̀ọ́lé nìsín kó tiẹ̀ má tọ̀ọ́lé dìṣà ló lẹ̀ ń sẹ́bọ́ sọ́lọ̀ ó gbé tọ̀ wá mọ́ṣáláṣí rí ni. dábìá máa pé ẹ wọ́n tọ́ ẹ̀kọ́ ń tọ̀ọ́lé lẹ́nu ẹ lẹ́nu ẹ tó ní kẹ́ má tọ̀ọ́lé tó bá ní ẹ má tọ̀ọ́lé ẹ má pè tán pé ń tọ̀ọ́lé fún un oná sọ pé ń gbìyànjú láti má tọ̀ ọ́lé má àmẹ́yìn náà má tọ̀ ọ́lé má eléyìí jẹba o báyìí fìràwọ́nà lọ́ba pẹ́yìndà lọ́ba aránṣẹ́ sí gbogbo olú o wọ́n sì láwọn òpìdá àwọn ìyá ńlá àti bàbá ńlá òpìdá ń bẹ mísírà ń gbà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà di sí o àwọn adánbẹ̀ yẹn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn ìyá àti bàbá ńlá tọ́ eléyìí túmọ̀ sí pé kèsì pọ́ àlùkò lọ kí o misra wa jẹ́ pé dáná lọ kọ́ wa tó máa kún complimentary card òfò kan pé specialize in Cairo ọlọ́mọdé mo rò pé yé wa báwo bá rí nǹkan rí kọ́ńbẹ̀ kọ́ padà wálé èsì tó lọ kọ́kọ́ kúkọ́ wálé tó máa pín káàdì nígbà àwọn ẹ̀ńtẹ́ lọ bá ilé làwọn ti kọ́ tiwọn ìwọ lọ kọ́ tiẹ̀ wá ní Egypt ni gbogbo òfò gbogbo òfò inú gbàlẹ̀ ọ̀bá àkọ́wá nbíkíbi inú gbàlẹ̀ tọ́. So, fìràwọ̀nà wa kó àwọn òpìdájọ <laughs> wọ́n ti sáláì níṣẹ́ gbogbogbò ẹ bá pè wọ́n wọ́n tẹ̀lé yín náà ni bẹ́ẹ̀ gbogbo babaláwo ò níṣẹ́ bẹ́ẹ̀ bá lọ yọ́ọ́yá náà ni torí tó mú wọn mọ́lẹ̀ ti mú wọn mọ́lẹ̀ báyìí àwọn ò ríran rí kádàrá tiwọn wọ́n sì ríran ti gbogbo ara yìí tó mú àwọn mọ́lẹ̀ tí wọ́n fi ń ọ kí wọ́n wọ́nà láti yẹ wọ́n bá ránṣẹ́ gbogbo wọn àwọn olùmọ́ wa àwọn fígọ̀ ní iye àwọn tó wá thirty three thousand àwọn kan ní seventeen thousand àwọn kan ní fifteen thousand bẹ́ẹ̀ ni àwọn olórí ibú pọ̀ náà ni wọ́n sá kó wọn wá wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ àfà nígbà tí wọ́n kó wọn dé qala lahum Musa Musa bá tún bẹ̀rẹ̀ wáàdì gbogbo bíkíbi lolùmọ́tì ṣe wáàdì gbogbo bíkíbi wọ́n ní ẹ pípẹ́ tá a pè yín àfẹ́ bá wí ni àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ bá láàmú ọgbà wa láàmú kàkà kẹ́ ẹ máa kádìjà wa lórí ńlẹ̀ yìí kẹ́ ẹ máa sọ pé ń tà ń ṣe dá wọ́n á sọ pé ń tà ń ṣe ọ̀dá àbí kí lẹ́ni tẹ́fẹ́ sọ. èèyàn kàtó bẹ̀rẹ̀ wá àdì bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah wala cudwana illa ala zalimin. <laughs> sẹ́ẹ̀rí kókó ń ta fẹ́ sọ ni pé ẹbọ tẹ́ ń ṣe nǹkan dáa mẹ́tẹ̀ẹ́yìn ọba ti fẹ́ wọ náà rọrùn èèyàn pẹ́ bọ́ tì ní níta alẹ́ ń sọ tí ń bí wa nú náà ló tún sọ bẹ́ẹ̀ ni ẹ farabalẹ̀ ẹ tún gbọ́ ẹ gbọ́ tán wọ́n wá jíṣẹ́ fún yín ní tẹ́lẹ̀ ẹ wàá gbọ́ lórí jìnnà báyìí. irun tá anabi musa ṣe nù anabi musa bá bẹ̀rẹ̀ wáàzì ọba ni wẹ́yì lẹ́kùn la taftaru ala Allahi kadiba ó ní ẹ padà sí o ẹ ń parọ́ mọ́lọ́ o idán ń ṣe yìí àbí fẹ̀yì ṣètọ̀kùn bíi àdá kọ́lọ̀ wọn má fi ìyà kọ́ má fi palẹ̀ yín mọ́ kọ́lọ̀ wọn má fi ìyà fi palẹ̀ yín mọ́ ọ̀kọ́dọ̀ kọ́ ọba mẹni tọrọ gbogbo ẹni tó bá parọ́ mọ́lọ̀ sórí ibú gbogbo ẹni tó bá ń parọ́ mọ́lọ̀ sórí ibú fatanaza'u amrahum baynahum wa asarru najwa wọn bá bẹ̀rẹ̀ sí ní kùn láàrin ara wọn kálukú bá kùn wọn ò nù wọn àtọmọ ìyá rẹ àwọn náà ni wọn pè lópin náà gbà wọn ni wọn fẹ́ lé wa wọn fẹ́ gbàsẹ́ mọ́ àlọ́wọ́ kò tó bẹ́ẹ̀ ibi tí nǹkan ti kí la ti kó wa lónìí kálukú sá ń sọ láàrin ara wọn nígbà tó yá kọlu àwọn agbẹnusọ fún fìrà ọ̀nà bá ní inna hadhani la sahiran inna hadhani la sahiran dájúdájú àwọn èèyàn méjèèjì yìí o òpinna làwọn méjèèjì o yuridani an yukhrijakum min ardikum bi sihrihima wọ́n fẹ́ lé yín kó ń lò ní o pẹ̀lú dán tiwọn wọ́n yẹ sábà bí tọ́rí kọ́tì kún mọ́tìlá káwọn wa máa gba tẹ́ yín ṣe àwọn lọ́fẹ́ kù ló kù ìdá tán bá ti lé yín lò fàájúmíhù kẹ́hìndọ́kùn nísìnyí gbogbo ètè tẹ́ bá mọ̀ gbogbo dán tẹ́ bá mọ̀ làfẹ́ kẹ́ tó má tó sọ́fà gbogbo yẹn dáàbò ẹ dáàbò wọn lẹ́ẹ̀kan náà ẹ dáàbò Musa àti Haruna lẹ́ẹ̀kan náà ọkọ̀ dọ́ afúlàhálì yóò mọ̀ mẹ́ni tààlà gbogbo ẹ̀ gbogbo ẹni tó bá borí lónìí sórí rẹ̀ bẹ́ẹ̀ náà ló yẹ bẹ́ẹ̀ náà ló yẹ kó ṣùgbọ́n wọ́n padà yí tọ́ qalu Musa <laughs> àwọn náà sọ̀rọ̀ with all confidence nítorí inú àyà mi wọ́n fi fìrà ọ̀nà léèrè wa inna lana la ajran in kunna nahnu al-ghalibin kí lẹ́ fún wa tá a bá borí ó ní a ẹ di ọ̀kan nínú mínísítà ẹni tí ń rùn yóò wá di mínísítà sẹ́wọ̀n pé àgbéga ńlá nù tọ́ báyìí àwọn náà wọ́n á sọ̀rọ̀ confidence wọn ni ya Musa imma an tulqi wa imma an nakuna awwala man alqa inú kọ́ dantọ́ bá kó wálẹ̀ àbí káwọn kọ́kọ́ dati wálẹ̀ mú kàn náà ni náà la sọ pé tí ọ̀rọ̀ bá fẹ́ dà wọ àti alátakò pọ̀ ọ̀ máa alátakò ní àmọ́ sẹ́yìn bá ti kọ́kọ́ fáyà ẹ̀ ní rí nǹkan fáyà arọ ọ̀rọ̀ yín náà ni ó tutù máa mú tí ó sọ ẹ ti kún ọkọ̀kọ́ sọ rọ́bìṣì tó bá sọ ẹ wàá fáyà rẹ̀ tagbára tagbára torí anabi musa aleyhi salam oní kọ́lẹ̀ bẹ́ẹ̀ ọlùkù ẹ̀yin ni kẹ́ dá tuyín lẹ́nu fẹ́yìdà xibaluhum wàcísiyuhum yukhayalu ilayhi min sixirihim anaha tasaca atukun àti pọ̀pá tí wọ́n kó dálẹ̀ ní bá ń hàn sí Musa látàrí dán wọn pé ń rìn kò sì rìn lódodo àmọ́ dán ni wọ́n ṣe ìṣújú fáwọn èèyàn eléyìí ni wọ́n ń pè ní idán ìṣújú. fa awjasa fi nafsihi khifatan Musa ẹ̀rù wa bà Musa látàrí tí wọ́n dá a lẹ́yìn. قلنا لا تخف إنك أنت الأعلى ani má bẹ̀rù má mi kàn má fòyà ìwọ ló borí báyìí lọ́lọ́run sọ fún Musa wa alqi ma fi yaminik ntí ń bẹ lápọ̀tún rẹ̀ sọ́lẹ̀ talqafu ma sana'u gbogbo ntí wọ́n ṣe ní òkò mi innama sana'u kayda sahir wọn ò rí nǹkan kan ṣe bí èsì ètí òpinna wala yuflihu sahiru haythu ata kò sì síbi tó pinna lè gbà wá tí ó sòrí rẹ̀ kò síbi tó pinna lè gbà wá tí ó sòrí rẹ̀ tọ́ Musa bá sọ pọ̀pá rẹ̀ lẹ̀ pọ̀pá bá sì kó gbogbo tí wọ́n dá lẹ́mìí kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ fa ulqiya as-saharatu sujjada gbogbo òpin náà má forí kanlẹ̀ fọlọ́ la ilaha illallah ẹ̀sìn kí wọ́n ti pàdé tí wọ́n bá ti wí ní wẹ́jà forí kanlẹ̀ fún òsì pàdé rẹ̀ àmọ́ òdodo pé méjì tó ráhùn ti mọ̀ pé tó bá jẹ́ pé dán kò sí dán tó lè gbé dán yìí à ń pe gbogbo ẹ̀yin òkú dantẹ wà láyé nìsín náà islam òdodo ni o gbogbo dantẹ ń pa wàhálà irọ́ ni o ọ̀nà àti sórí ibú rọrùn gẹ́gẹ́ báwọn òkú náà fẹ̀rọ àwọn náà ṣe túbà àwọn baba ńlá yín nù nínú nídìí iṣẹ́ ẹ̀dá gẹ́gẹ́ báwọn ti ṣe túbà ẹ̀yin ọmọ lẹ́yìn ẹ̀yin náà jẹ́ túbà kẹ́ ẹ má bàa sórí ibú ara yín ọ̀ràn náà kẹ́ ẹ má bàa wá wọ náà ẹ túbà à ń pè yín o ọ̀rọ̀ tó ń ṣe gbọ́ lónìí tó o bá fi ṣiṣẹ́ ó tuntun gbọ́njọ́ gbèlè mo sì gbọ́ mo fi tipa làbá rẹ ni o gbogbo ẹ̀yin tẹ́ ka kí ó tẹ̀ ń pin dán tẹ́ ẹjọ́ ń sàgó tẹ́ ẹjọ́ lọ́ya tẹ́ ẹjẹ́ lẹ́bọ tẹ́ ń pin wọn máa gbẹ́bọ lọ sórí ta tẹ́yìn náà tẹ́ ń forí jágbó oògùn káyé ẹjẹ́ túbá ẹjẹ́ túbá ẹ̀ ṣe mùsùlùmí máa fi kẹ́ gba ìsìláàmù tẹ ẹ bá kọ̀ láti gba islam tẹ ẹ bá kú lórí ètò ẹwà ẹ̀yin gan lẹ gbà ẹ̀yin ni bàbá ẹ gbà ẹ̀yin nìyá gbà ẹ túbá lónìí o ayé sì ń bẹ fún yàn láti túbá lónìí téèyàn bá ti kú àbámọ̀ bẹ̀rẹ̀ kò wá sẹ́nìkan nínú wa tí ò ní kábàámọ̀ tó bá kú tẹnìkan kàn pọ̀ ju tẹnìkan lọ ni irú wa tó ń pidá lónìí nì tó kákùn kan rí iṣẹ́ orí ibú tí ìbá tí wọ́n jẹ́ láyé lálùkìyàmù tó wá hun rí ma tó bá ti tètè túbá lónìí ìbá wọ́lọ́ọ̀rẹ́ rìn gbẹ̀yìn wọ́lọ́ọ̀rẹ́ rìn gbẹ̀yìn kí láǹfààní kọ́ wa kú kọ́ wa padà wa mọ̀ pé tó ń ṣe ọ̀dà ayé ò ṣe padà sí mà wọ́n mọ̀ kó wọn gba bàbá rẹ láyè kó wọn padà ni ó ti wá padà tẹ́lẹ̀ yìí tó túmọ̀ sí pé ayé ń bẹ fún ọ lónìí láti túba méjì ọ̀dọ̀ la wọn náà tó tún á ń jókòó tí ìyàwó pè tó wọ ìyàwó tó ń jókòó tọkọ òpè ná orí pé tí ẹ bọ wọn fowó aráàmù tọ wọ ọmọ náà tó ń jókòó tí bàbá òpè ná fowó aráàmù tọ ẹ̀yin lẹ́sẹ̀ yarí fún wa torí pé ẹlòmíì ò ní fẹ́ gbọ́ lẹ́rọ̀ ẹ yarí tí wọ́n kún túbá lónìí nítorí pé ẹni tó bá lọ kú lórí bẹ́ẹ̀ orí ibu ni o orí ibu gidigidi ó lè máa tàn ọ́ jẹ láyé níbí báyìí torí pé ṣètọ́ ni wọ́n á ń bẹ ó ń rán àwọn àlìjánu sí ẹ olóòrí táwọn ò rí bẹ́ẹ̀ ni àwọn ò lè rírì kúrì torí wọ́n lọ wá wà kú wà tẹ́lá na gan ẹni tẹ́jọ́ najúmájú táwọn àrí ni àwọn ò lè rí tọ́ra àwa wà kú wà tọ́fẹ́ sórí ibú rọrùn ó tètè túbà nì kí ni wọ́n mú ń di ká máa ṣe sí òpìdán iṣẹ́ agbègbà iṣẹ́ aláwo pé kí ni kí ni wọ́n mú ń bẹ̀ ìyẹn jẹ́ ni ọlọ́ǹgá ẹ̀rú ń bàjọ́ gbèǹde kátó pọ̀ daràn ọ̀tọ̀ ọlọ́ báyìí ni gbogbo àwọn òpìdán ṣubú tí wọ́n forí kanlẹ̀ fọlọ́ wọn forí kanlẹ̀ fún Musa wọn forí kanlẹ̀ fọlọ́ wọn bẹ ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ ni tódodo bá ti hàn kò sí ntọ́sẹ́kù ẹ gbọ́ tí wọ́n tún wá sọ qalu amanna bi Haruna wa Musa wọn là gba ọba tọ́da haruna tọ́da musa tọ́ra àwọn méjèèjì ṣe àgbàgbọ́ subhanallah tọ́ fìràwùnà ebi wọn náà yẹ kó wọlé yìí kó ronú pé ha ọ̀nàní àti musa ìsopìdán èmi náà gbàgbọ́ kíkálukú ó sì sinmi yóò máa bẹnu ọlá rẹ̀ sí èkó yìí amẹ́nitọ́ lọ́wọ́ bá bá kọ pé yọ tẹ̀ kò ní gbẹ́bẹ̀ qala amantum lahu qabla an adana lakum ẹ gbàgbọ́ kí n tó kí n tó yọ̀ǹda fún yín pé kẹ́ ẹ gbàgbọ́ pé yẹ ẹ gbà máta láì jẹ́ pé mo sọ fún yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀ gbàgbọ́ ah, ẹ mọ wájú ẹni tẹ́ wà kẹ́ tẹ́fẹ́ mi mọ́ ní kẹ́ ẹ wá pidán ẹ lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan kan àfikọ́ jẹ́ <laughs> òun á ní innahu lakabirukum alladhi allamakum as-sihr ajá pé musa lọ̀gá yín hmm, mo mistake ni tí mo kó ẹ̀yìn kìíní ìwà musa lọ̀gá yín tó kọ́ yín ní dán níjẹ́ wọn bí musa ń jò làwọn ti ń padà. fala uqatti'anna aydiyakum wa arjulakum min khilaf mo búra pé màá gé ọwọ́ yín àtẹsẹ̀ yín ní pàṣípààrọ̀ kò sí nǹkan kan tálágbẹ́rùgbẹ́rì ayé lè ṣe ju kó fìyà ayé jẹ yín lọ ayé náà lọ màá kò lè dá kìyàmà máa gé ọwọ́ yín máa gẹ́sẹ̀ yín ní pàṣípààrọ̀ wala usallibannakum fi judu'in nakhal lẹ́yìn náà máa wá kàn yín mára gi dẹ́bínú ìbẹ̀lẹ̀ kù sí. wala ta'lamunna ayyana ashaddu 'adaban wa abqa ẹ wà mà sẹ́mi ni àbí Musa ló lè fìyà burúkú jẹ̀yàn tí ò ní tán torí parí ò ní tán ẹ̀hún pé màá bá géyín lẹ́sẹ̀ géyín lọ́wọ́ ń pàṣípààrọ̀ èyí ń bẹ̀ẹ́ ń tún wá kàn yín. sẹ́wọ̀n pé gbogbo eléyìí náà ìhàlẹ̀ ni wọ́n lè bá ní à ah, bàbá o ó ṣèṣì bọ́ lẹ́nu wa ní àsọ o. àkínni awé ni ojú yọ rubbish. torí ẹ̀ ló jẹ́ pé ẹni tá à ń lé ó ti dẹni tí ń léèyàn báyìí ẹni tá à ń lé ti dẹni tí ń léèyàn ó yẹ kẹ́rù ọ lẹ́nu sẹ́rẹ̀kẹ́ àlẹ́mẹ́ jẹ́ ẹ̀nà minal bayyinat a lè fún tiẹ̀ lọ́la lórí òdodo tó wá bá wa yìí òdodo la fún lọ́la. walladhi fatarana afọlọ́n tó kulẹ̀ dá wa bóra imani ẹ ti ń pẹ́kọ̀ọ́ rẹ̀ tẹ́lẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni imani jama àfi ọlọ́run ọba tó kulẹ̀ tẹ̀ dá wa bóra. faqdi ma anta gbogbo ntọ́ bá fẹ́ dálẹ́jọ́ dálẹ́jọ́ innama taqdi hadhihi alhayat ad-dunya ayé lọ́mọ gbọ́dọ̀ bá wọ̀ ọ̀dà lẹ́tọ́ ee inna amanna bi rabbina àwa ti gbọ́ lọ́nkọ́ o liyaghfira lana khatayana kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá o wa ma akrahtana alayhi min as-sihr àti dantó mú wa pa kó forí rẹ̀ jìn wá wallahu wallahu khayrun wa abqa ọlọ́run ló lóore jù òun ní sì sẹ́kù jù bẹ́ẹ̀ làwọn òpìdán yìí bá bẹ̀rẹ̀ wáàzì lóríṣiríṣi fún fìràwùnà kàkà kí ewé àgbọn fìràwùnà ọdẹ líle koko ló tún lè sí o bẹ́ẹ̀ làwọn ọ̀daràn fìràwùnà gbàgbọ́ ọ̀sà tún tẹ̀síwájú náà ni lẹ́yìn gbogbo àmì lẹ́yìn gbogbo àpẹẹrẹ ó tún pa àwọn ọmọ Israẹli nígbà tó rí pọ́rọ̀ Musa ń lágbára sí i táwọn èèyàn ń gbàgbọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn èèyàn tó gba Musa gbọ́ nínú àwọn èèyàn Firaun wọn pọ̀ bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọmọ Israel àwọn gbà gbọ́ ṣùgbọ́n nínú àwọn èèyàn Firaun ta kọ́lọ̀ tó rán sí wọn rìwáyà kan sọ pé èèyàn mẹ́ta péré ló gbà ẹni àkọ́kọ́ òun náà nìyàwó Firaun ẹni kejì rajulun mu'minun min ali Firaun yaktumu imanahu. ẹnìkan tó gbọ́ lóhùn gbọ́ nínú àwọn èèyàn Fir'auna tí ń gbé ìmánì rẹ̀ pamọ́ ẹnì kẹta ọ̀nà ni waja'a rajulun min aqsa al-madinati yas'a ẹni tó sáwá bá Musa látọ̀nà tó ní bika liyaqtuluka Fir'auna àtàwọn èèyàn rẹ̀ wọ́n ti ń pète láti pa ọ́ wọ́n láwọn èèyàn mẹ́ta tó gbàgbọ́ mi gbàtírí wáyà mi sọ pé rárá wọ́n gbogbo àwọn òpin náà yìí inú àwọn èèyàn wọ́n àwọn náà gba Musa gbọ́ torí náà àdúpẹ́ fọlọ́ tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa báyìí ọlọ́run ọba wa pa àwọn ọmọ Israẹli láṣẹ ó ní gbogbo wọn pátá kí wọ́n sọlé wọn di mọ́sálásí kí wọ́n tún máa sin lọ torí kọ̀rọ̀ wọn lọ́rùn láti lọ sin lọ́ọ̀ mọ́ níbi tí wọ́n ti láàyè ìjọsìn kálukọ́ máa sin lọ́ọ̀ kọ́ máa bẹ́ lọ́ọ̀ lọ́pọ̀lọpọ̀ nù ilé rẹ̀ ẹ sì sàmì sáwọn alẹ́ yín kẹ́ dálé ara yín mà nítorí pé àyíbá mà tabanikẹ jáde anytime kọ́mọ bàjẹ́ fẹ́nìkan sẹ́kù lẹ́yìn so báyìí ni wọ́n wà ilé wọn di qibla àwọn olùmọ́ni ayé masáàjì ilé wọn di mọ́sálásí tán ti ń sin lọ báyìí wọ́n ń retí bóni ní bọ́là ni ni wọ́n sọ pé kí wọ́n máa so anabi musa alayhi salam ó wá fún firaun àti àwọn èèyàn rẹ̀ ọlọ́run ti gba ìpè yìí sẹ́mọ̀ká nàbí wa sallallahu alaihi wasallam ó ní gbogbo ànábì lọ́lọ́run fún ní gbígbà àdúrà kan ó fún ládùúà kan tí ò lè má gbà tọ́kí àìsàdúà yẹn là ìgbà rẹ̀ gbogbo ànábì ló sì ti ná àdúrà tiẹ̀ láyé ń bì ṣùgbọ́n mi fi tèmi pamọ́ díjọ́ gbẹ̀ndà kìyàm òun náà ní ìpẹ́ tí màá ṣe fálọ́mà torí pé kẹ́lá ànábì wa sallallahu alaihi wasallam kò ló tiẹ̀ láyé ń bì nígbà tí gbogbo anabi yòókù ti lo tiwọn láyé nbì wọn fi sẹ ìpè fáwọn èèyàn wọn anabi mi fi ṣépè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti rà anabi nuhu alayhi salam ah òun ló ṣépè tó lágbàá jù ó lẹni tí ń gbélé gan mọsẹkù gbogbo wọn ni kò parun ah báwọn eléyìí ọba gbàgbọ́ báyà àwọn ọmọ wọn gbàgbọ́ ni wala yalidu illa fajiran kaffa wọn ò tún ní bímọ àfọ̀dára àwọn kèfèrí wọn ò bí pa gbogbo wọn rún ó tó bẹ́ẹ̀ nine hundred and fifty years yé seré à sábà náà wàá kọ̀wé pa wọn yóò ti pọ̀ jù bẹ́ẹ̀ náà lànàbì Musa náà wá sí pé nbí o ọ̀kọ́lẹ̀ Musa Rabbana nàbì Musa ìpè tiẹ̀ náà ni ó ní wọ́ọ́ lọ́n innaka atayta fir'auna wa mala'ahu zinatan wa amwalan fil hayati dunya wọ́lọ́ba tó fún fir'auna àtàwọn èèyàn rẹ̀ ní nǹkan ọ̀ṣọ́ àti dúkìá lé ayé yìí ńṣe ló fún wọn gbogbo nǹkan lé ayé yìí kí wọ́n lè bá a máa ṣì àwọn èèyàn lọ́nà torí wọn ò lo gbogbo nǹkan fún dáadáa torí ẹ máa kíyèsí owó tọ́lọ̀ fún yín o ẹ máa kíyèsí ọlá tọ́lọ̀ fún yín o lówó rẹ̀ láti bẹ̀sìn ni o bí bàbá ti ń program ẹ máa bú àwọn alùsùn náà bí bàbá ti ń program ẹ máa bú bí àwọn ẹni tí ń gbé àwọn òǹtọ̀rí kọ lárugẹ bí àwọn ẹni tí ń gbé àwọn ọ̀daràn tí ń gbé wọn lárugẹ aha ọlọ́run fún ọ lówó kó lè bá a máa fi ti àwọn èèyàn lọ́nà ìwọ àpèjúwe àwọn èèyàn Fìràwọ́nà nìwọ tó ń bá wa lògbà owó rẹ àmánà ni máa lò láti fi gbé ẹ̀sìn ọlọ́run ọba ga láti fi wá ìlọsíwájú fẹ́sìn ọlọ́run àwọn gbàgbọ́ bá ti di pé à ń lo owó láti fi láti fi pé ẹ afẹ́ fi pa àwọn ẹni tí ń sòdodo lẹ́nu mọ́ afẹ́ fi dí wọn lọ́nà àjẹpọ̀wò tiẹ̀ náà ọlọ́run fún ọ kó lè bá a fi ti àwọn èèyàn lọ́nà ni. tọ́ rọ̀bẹ́nà ẹ wá gbọ́ anábì musa ni wọ́ọ́ lọ ọkùnrin mi sàlẹ̀ ẹmuwárìhìn ọlọ́run pa dúkìá wọn rún o èpè ni o ọlọ́run pa dúkìá wọn rún wọ́n ṣètò dàlẹ́ kólóòbì ọlọ́run dí ọkàn wọn fèdídídì kólé bá a tún yé musa tún tẹ̀síwájú fala yu'minu hatta yarawul adhabal alim ọlọ́mọdé wọn gbàgbọ́ láìláì títí tí wọ́n fi rí yà wàláì gbogbo tí musa sọ lọ́lọ́n gbà ọlọ́run wa dáhùn qala qad ujibat da'watukuma ọlọ́run láti gbàdúrà yìí méjèèjì torí pé musa ń ṣàdúrà haruna ń ṣe àmín torí ẹni tí ń ṣe àmín náà ń ṣàdúrà ni ọlọ́run láti gbádùn ẹ̀yin méjèèjì fastaqima ẹ̀yin náà dúró dọ́gba o wala tattabi'anni sabila alladhina la ya'lamun ẹ̀yin náà gbọ́dọ̀ tẹ̀ lójú ọ̀nà àwọn ẹni tó mọ̀ ọ́ eléyìí wà nù suratu Yunus báyìí èpè tánàbì Musa sẹ ọsẹ o ọlọ́run kó parun bá dúkìá wọn yàtọ̀ sí kó parun bá dúkìá wọn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wọn ò títí tí a fi dé torí pé ìgbà tí ìparun dé bá Fir'auna ló náà sọ pé amantu an la ilaha illa alladhi amanat bihi banu Isra'il wa ana minal muslimin èmi náà wàá gbàgbọ́ pé kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi táwọn ọmọ Israẹli gbàgbọ́ mo ti wá dọ̀kan náà àwọn mùsùlùmí báyìí alana ọ̀kọ́dà àfẹ́ ìtọ̀kọ́bùlù ìgbà yìí làárọ̀ sẹ́wọ̀n pé Fir'auna nínú oríkì rẹ̀ ni pé ìgbà yìí làárọ̀ ṣé ìgbà yìí lọ́yẹ̀ kọ́ gbàgbọ́ níwọ̀n tó ń ti ṣe kèfèrí bọ̀ láti tẹ́lẹ̀ ni màlẹ́kà jìbìrì làfi ń sọ fún anabi sallallahu alaihi wasallam pé ìbáṣepọ̀ wà ń bẹ̀ tó rí mi lọ́jọ́ ni bí mo ṣe ń kó àmà ní ìsàlẹ̀ òkun tí mo ń kó tí mo ń dàbò fìràwọ̀n lẹ́nu pé kíni ìgbà yìí la kí ló fẹ́ sọ ní ìsìn yóò fòlè bọ̀sọ̀ pé fúlíṣì o mo rò pé yé àmọ́ ńgbà téèyàn bá ti hùwà ọ̀daràn ẹ̀ rò pé fúlíṣì náà ní dàálàmù foolishness onítọ̀ ọba rí bí wọ́n ṣe da ìfẹ́ kó kíni náà pé kíni ọbẹ̀ sùn ìwọ owó níbo ń bẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ọlọ́run aránṣẹ́ sànàbì Musa ọlọ́run ní gbogbo àwọn ẹrú mi tí wọ́n gbàgbọ́ kó wọn jáde kó lù kó wọn jáde kó lù àwọn ọmọ Israẹli ti wọn nínú tí wọ́n sọ wọ́n ní ìgbà tí Musa ti sọ fún wọn pé wọ́n lọ wọ́n wá lọ bá Fìràwọ̀n bàbá kọ́ ọ ọdún wa tá a máa ṣe àfẹ́kẹ́ yọ̀ǹda fún wa ká lọ sí wọ́n sì ní wọ́n ní àyè kan bí ẹ̀yìn ìlú tán ti máa lọ sọdún wọ́n ní kò fẹ́ gbà àmọ́ gbà pé ọ̀dà yìí lọ sọdún yìí wọ́n wá ní kó tó dijọ́ ọ̀run wọ́n ti yá àwọn gold gold gold gold gold lọ́dọ̀ àwọn èèyàn Fìràwọ̀nà ó ti pọ̀ wọ́n á túlẹ̀ pẹ̀lú góòlù wọn tọ́lọ́lọ́n ti pàṣẹ pé kí Mùsá kó wọn jáde wọn á kó wọn jáde kí Fíráúnà tó fura ìlú ti dá tẹ̀wọ̀n káwọn ẹrú rẹ̀ náà nù àwọn tí ń múlò nù tí ìlú fi ń dùn fáwọn Mísírà tí gbogbo wọn bá wá sá tẹ̀wọ̀n pé kò ní rọgbọ ẹ̀hẹ́n tó akramakumullah ìgbà tí wọ́n fura sí ó ti pẹ́ Mùsá àtàwọn èèyàn rẹ̀ kò sẹ́nìkan tó ogun àti mórílé ibi tọ́lọ̀ nìkan mórílé fìràwọn àwọn aránṣẹ́ lábàádì sí gbogbo ibi tí báràkì àwọn sọ́jà wà ọyá ọyá ọyá ọyá ọyá gbogbo yẹn máa bọ̀ gbogbo yẹn. ogun wọn sáà ń tú wa lórí àwọn ẹni tí ò ní nǹkan àjà wọn fẹ́ kúkú pa wọn rùn. nígbà tó kó àwọn ọmọ ogun jọ tán wọn wá ń lé àwọn musa aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ bọ̀ nabi musa ń bẹ láàrin wọn nabi harun aleyhi masalatu wasalam yusha ibnu nun ọ̀nà ń bẹ láàrin wọn nínú àwọn èèyàn ńlá àwọn ọmọ israẹli nù báyìí ni wọ́n ń lọ ni wọ́n ń lọ títa tí kan tí àwọn ọmọ israẹli ọ̀tà tí tí wọ́n tà tí sẹ́yìn bá rí fìràwọ́nà àtàwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n ń bọ̀ bìjẹ́yìṣin àrọ́mùrọ́m pẹ̀lú àwọn ọmọ ogun tó pọ̀ tó bu àyà wọn bá bá fẹ́ ròyìn pọ̀ ọmọ ogun pọ̀ wọn ní àrọ́mùrọ́m ni wọn wọn ti pọ̀ jù àfa wọn á rí i pé ìrìn wọn ń yá sí ti àwọn táwọn ọ̀yá ju tiwọn lọ torí pé ibi táwọn ń wò wájú wọn òkun ni sẹ́wọ̀n kẹ́yìn ò lè yá sẹ̀ mọ́ lọ́rọ́ lòkun fìràwọn ò sì tí ì débi tó kún wa ń tiẹ̀ ó ń wò wọn lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀n lọ́ọ̀n lọ́ọ̀n wọn á rí i pé wọ́n ń súnmọ́ àwọn gan bẹ́ẹ̀ ṣe súnmọ́ wọn sílẹ̀ rù ń bà wọn. wọ́n sì rí i pé ibi tí Musa ń kọ́ àwọn lọ yìí báyìí ó léwu o ìgbà tó o bá dojú wa kò kún a sì láǹ sá fọ́tà eléyìí tó wá fẹ́ ká lọ rọ́ọ̀lù yìí báyìí tí ọ̀bá ni lẹ́rù ikú gbóná leléyìí wọ́n ní wọ́n á wọ ọ̀tún wọ́n tún wò sí wọ́n rí i pé àwọn àpáta ńlá ńlá ńlá ńlá tí ò ṣe rọ́ọ̀lù ló tún wà ń bẹ̀. tọ́ kí láà wá sí wọ́n sọ fún anabi musa alayhi salam wọ́n ní inna lamudrakun afi ọlọ́mbura pé fìràwọn ọba wa afi ọlọ́mbura pé ọba wa based on what you are saying yọba wa náà anabi musa tó gbọ́ ọlọ́ngbọ́n anabi musa tó ń mọ látọ̀dọ̀ ọlọ́run táwọn ọmọ oníkàlà inna ma'iya rabbi sayahdi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń wí o olúwa ẹlẹ́dàá mi ń bẹ pẹ̀lú mi ọ̀fọ̀ nàmà mi tọ́ sẹ́wọ̀n pé mẹ́rin múnásìkí ọ̀yọ́jú kí ni wọ́n pé musa sọ <laughs> ó ní olólùwọ̀ ń bẹ pẹ̀lú o ọ̀dà bẹ pẹ̀lú rẹ ni o kó sì má gbàgbé àwa náà àwọn múnásìkí ọmọ fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ o. because ntọ́ wà níwájú ń ba kálukú lẹ́rù etí ń bọ̀ lẹ́yìn náà kò kéré léwu. àwọn olùmọ̀wá ní ẹ̀yìn ni Musa wà ń gbà táwọn èèyàn sọ̀rọ̀ yẹn Musa bọ́ síwájú àwọn ọmọ ogun torókùn níwájú ẹ̀ ni wọ́n á sọ yìí pé ibi tọ́lọ̀ ń pa láti ẹ̀ pé ká wá náà ṣé o sì gbọ́ àti ọlọ́run yìí wọ́n dáadáa because eh, ọlọ́run yìí pàṣẹ kàṣẹfà sẹ́wọ̀n pé sọ bẹ́ẹ̀. torí pé ọlọ́run máa dán imáni àwọn musa sátún sọ tó bá ti sọlọ bí ibi ń pa mí láti ẹ̀fẹ̀ wà ni. tó báyìí àwọn tó máa halẹ̀ pé iná lamọ̀dọ̀rọ̀kùn àní fìrà ọ̀nà ọba onótùmọ̀ adáhùn pé kalla inna ma'iya rabbi sayahdi láéláé kò lè bá wa torí pé olúwa ń bẹ pẹ̀lú mi ọkọ̀ nàmà sẹ́yìn náà gbà pọ́lọ́ ń bẹ pẹ̀lú yín àbọ̀ ń dèjà ẹ̀dè má jì oògùn abẹnú gbọ̀ngbọ̀ wọn lọmọdé òmò oògùn táwọn gbàgbọ́ nù ní yorùbá lẹ́fọ̀ wọn gbọ́ lọ́n gbọ́ títí wọn èyí jáde fún ọmọdé kan mẹ́tì bóde é dàrú irọ́ lásán akramakumullah nígbà tí Musa tó wá ti di pé yẹ fìràwọn àtàwọn ọmọ ogun rẹ̀ ti súnmọ́ bàjẹ́ Ọlọ́run wa ránṣẹ́ sí Musa àní dọrib bí afọkàl bahar ti pàpọ ọwọ́ rẹ̀ ní sísìn náà òkun ti náà òkun ní òkun bá pín sí ọ̀nà méjìlá àwọn ọmọ israẹli náà ẹ̀yà méjìlá sì ni wọn ìdí nu ta sọ pé ọ̀rọ̀ anabi musa ti ṣẹ́kù torí pé mẹ́wàá tún ṣẹ́kù nínú sàgbésí ayé anabi musa aleyhi salam wọn nígbà tí anabi musa na òkun ní pọpá yìí torí pé àwọn ọmọ israẹli wọn lè bàjẹ́ ni tó kọ́nà kan lọ́la wàhálà ọba tún ṣẹlẹ̀ tani ọkọ̀ọ̀kọ̀ wọ̀ bẹ̀ sẹ́fẹ́ sọ pé jù wá lọ mo rò pé yé àmọ́ ní ìsìngbà tọ́nà ti jẹ́ méjì lóríṣi méjì lánàá sí ni wọn kí ló kù kálukú ọwọ́ nìkan ni. wọ́n nígbà tọ́nà fi musa wọn na òkun ní pọ̀pá wọ́n ní wọ́n ń sa òkun Allahu alam wọ́n ní pè ní Aba Khalid ìwọ Abu Khalid ń pè òkun ní Abu Khalid pín bí àti ọlọ́run mo sì na òkun nù òkun pín sọ́nà méjìlá sẹ́wọ̀n kẹ́ni tó mọ̀ látọ̀dọ̀ lọ ń táwọ̀ ọ̀mọ̀ ọ irú rẹ̀ náà ni gbàtà nàbí wa sallallahu alaihi wasallam àti Abubakar tí wọ́n sá pamọ́ sí gáàrú Hira tí Abubakar ń sọ fún anabi sallallahu alaihi wasallam pé tọ́kàn nínú àwọn káfìrí wọ́n ti dúró lókè ibi tá anabi wà nù kòtò rẹ̀ anabi ní sálẹ̀ nínú kòtò yìí àwọn sì wà lókè tọ́kàn ni wọ́n bá wọ ẹsẹ̀ ara rẹ̀ yóò rí wa. anábìnrin ni wọ́n ma kẹ́bi fúnẹ́yìn na lọ́hùn sálẹ̀ tó hùn mà aburú aburu ló rò kó lè sèyàn méjì tọ́lọ̀ ń ti kẹta wọn. àǹtorí pé anábì yá àlẹ́ mùmí lọ́hìn má lẹ́ ọmọ látọ̀dọ̀ ọlọ́run táwọn ọmọ àmọ́ àwọn wa aha nwa nwa gbogbo ọmọ fi tọ́ràn sí lẹ́ẹ̀kan láyé tí ò sì ràn tí ò ràn sí mátá yóò fi parẹ́ òun náà nílẹ̀ ìsàlẹ̀ òkun táwọn ọmọ Ísírẹ́lì làjà tí wọ́n fi bọ́ ságbọn Sínà òkun tí wọ́n làjà òórùn ràn síbẹ̀ jọ ilẹ̀ ẹ̀bẹ̀ ọgbẹ́ fúrúfúrú bí ìgbà tó mi ọ̀gbà bẹ̀ gbogbo òkun wa dúró nígbà tó pín un gbogbo abala kọ̀ọ̀kan wá dàbí àpáta ńlá débi kéèyàn tún lè máa fọwọ́ ra pé Allahu akbar títọ́lọ̀ bá fẹ́ ṣe nǹkan innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àtẹni. ìgbà tí gbogbo ọmọ Israẹli wá jáde tán gbogbo ọmọ lẹ́yìn Fìràwọ́n náà ti wọlé tán tán ọ̀pàdé tán. torí pé wọ́n ní fìràwọn náà fẹ́ kọfẹ kọfẹ rí wọ òun náà ni ó sì síwájú ọ̀gágun sẹ́mápẹ́ yẹn lọ́gágun ọ̀gágun ọgógun ọgógun ẹ sásẹ́yìn balógun kì í àbí òye wa balógun ọ̀gágun ń bọ̀ máa wà àwọn tó máa ń oyè kan arógun mọ́sà arógun mọ́sà wa ń sá. sẹ́wọ̀n kí nǹkan dàrú ọ̀dàrú nìyẹn arógundádé mọ̀rọ̀kọ́ ẹgẹ́ tiẹ̀ aha fìràwọ̀nà nìyẹn àsìkò tí fìràwọ̀nà fẹ́ da tí ẹ̀sìn rẹ̀ tó fẹ́ dẹnu lẹ́nu òkun a sẹ́wọ̀n pé àwọn ẹranko náà ní fura bí bàbá olórí ibú ìbá fẹ́ kú yẹ kó sì lọ síbi ìkó kì í sojú ọ̀nà tá a lè gbà àwọn odò kéékèèké nìyẹn àwọn akéré máa bú odò bí òkun kọ à ńdọ́ wọ inú òkun pòórá ni ọ̀fẹ́ lọ ẹ̀sìn ọ̀fẹ́ lọ ẹ̀sìn Alagidi pé alágídí alágídí olówó ó yàtọ̀ sí alágídí tálíkà alágídí tálíkà gẹ́gẹ́ tó lè mú ọ sọ̀wọ́n kátó kó alágídí olówó ìràwọ̀n náà kéènì ọ̀ọ́dọ̀ náà ẹ̀sìn fìràwọnà ọjà kọ ó wá gbọ́ yíyan abo ẹ̀sìn lódì kejì ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ tò wọ́n sì ní ọ̀yàn ní yíyan tí orí akọ yẹn fi hó pé ẹ́ ọmọge ní àbá lọ́ba lárímọ́kùn pé njọba dàkọ́dà yẹ tó <laughs> bẹ́ẹ̀ ni níṣẹ́ wa ń lọ ní gbogbo àwọn yòókù dà lé ma pé tọ́gà bá ti wọnú omi ńkọ́ gbogbo ọmọ ọ̀dọ̀ ẹ mọ̀ pé àwọn gidi kan kú kan bẹ lẹ́yìn tó máa bí ọdá mọ́ wọlé láti kọ́kọ́ pọ́ kó tó kú àwọn ti kálukú sínú ẹ̀ wọ́n ti kálukú sínú ẹ̀ ńgbà tí àwọn ti kálukú sínú ẹ̀ ń tó tini sínú ẹ̀ náà ńkọ́ òun náà wọ bẹ́ẹ̀ ni kálukú ti wá wọ bẹ́ẹ̀ bá kété báyìí alhamdulillah ní ìgbà tí gbogbo àwọn Musa àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ táwọn ti jáde tán gbogbo àwọn Firawuna àtàwọn èèyàn tiẹ̀ náà ti wọlé tán lọ́lọ́run wa ní kókun tó wá pàdé pọ̀ subhanallah ẹ mọ̀ pé tọ́lọ́run bá fẹ́ mú yàn kò bùkátà ẹ lè mú kò bùkátà ẹ máa bá ń dọ́dẹ́ rẹ ẹ wò bọ́lọ̀ ń ṣe gbé jáde kó nù ọ̀la ńlá ẹ wò bó ṣe gbé kó nù dúkìá tó yẹ pé kò ló ń kà ẹ wò bó ṣe mú kó nínú ibi títí ń pàṣẹ ńlá àtẹ̀yí gùn títí ó fi pera rẹ̀ lọ́lọ́n kò tún á jọ́ lọ́n kúkúrú rabbukumul subhanallah ẹ wá wò bó ṣe yakata yakata ló kú ọ̀daràn. ìwọ́n ń gbìyànjú pé a a a máa a máa ń tú anáwó kékeré ìgbà yìí làárọ̀ màláíkà Jibril ó ní mo wá yára mo sáré sí mo bu àmọ́ àtàlẹ́ òkun mo rọ fún mo tún kó fún mo tún kó fún ó ní tó bá pọ̀ bẹ́ẹ̀nbẹ́ẹ̀ jọ́nà ìwọ anabi Muhammad sallallahu alaihi wasallam kọ́ wá òfin mo ṣe ń kó fún adúpẹ́ fọlọ́. bí firawo náà ti ewa nù ẹ wá wá dúró ẹni tó kó bá wàláhi nínú àwọn èèyàn rẹ̀ èèyàn púpọ̀ náà wà tó Musa sọ aleyhi salam èèyàn púpọ̀ ló wù láti gbàgbọ́ ṣùgbọ́n ìbẹ̀rù olórí ibú yìí náà ni náà lọ́lọ́ sọ pé èèyàn díẹ̀ ló gbàgbọ́ torí ìbẹ̀rù firawo ṣé firawo náà wàá mọ̀ kọ́lọ̀ la tó sìn ní èèyàn púpọ̀ nù wọn náà ló tún dáa mọ̀ ọlọ́ni zulman wa uluwa wọ́n kọ́ lọ́n wọ́n kọ́ lẹ́ni tá a gbọ́dọ̀ sìn lódodo nígbà tó kàn wọ́n ti mà dájú kọ́lọ̀ nìkan náà la gbọ́dọ̀ sìn lódodo ṣùgbọ́n wọn ò ṣe nítorí àbòsí àti nítorí ìgbéraga tí ń da Fìràwọn làbù báyìí ọlọ́wọ́n bọ̀ wá jẹ́ kí Fìràwọn pòórá sínú òkun o nítorí àwọn èèyàn ọba máa sọ wípé kò kú ó ti dọ̀kan nínú àwọn àràwọ̀ tó wà lójú sámà sẹ́mi kí wọ́n máa parọ́ bẹ́ẹ̀ aa ọlọ́run ni al-yawma nunajjika bi badanika litakuna liman khalfaka aya a wà á là ọ́ á la ara rẹ̀ àní sọ́dọ̀ oúnjẹ fáwọn ẹja torí káwọn èèyàn lè bá a máa rí ọkùn lè bá a dọ́ ọmọ pé o ti kú yakata yakata ló kú ọ̀daràn báyìí lọ́lọ́run ọba mú jáde kúrò náà kù kọ́ á túmọ̀ sí pé lónìí tó bá lọ fi ẹnìkan hàn sọ́kàn gùn lọ bí èèyàn mẹ́ta ní ní Misra tí wọ́n ní kọ́ wá sí tourism pé fìràwọ́ náà ni kò túmọ̀ sí pé fìràwọ́ náà ni ọ̀sẹ̀ mi kọ́ àwọn owó ni gbogbo owó àràmù làwọn wá ń tiwọn lẹ́yìn náà tábà rí fìràwọ́ náà dẹ́n wọ́ọ̀t kí lọ já mọ́ àlọ́ dáná léyàn annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adhab wọ́n ti wà nù náà báyìí ọlọ́ọ̀ni láàárọ̀ àti alẹ́ wọ́n ń gbé wọn ra náà ni bàbá àtijọ́ gbé ndàlù kí àwọn ọlọ́wọ́ àni ẹ̀yọ wọn jáde kó lọ wọnú yàtí tàbí tí ro ni torí ẹ̀jẹ̀ máa ìràwọ̀n náà halaka àwọn ọmọlẹ́yìn rẹ̀ halaka báyìí lọ́lọ́run la Nabi musa aleyhi salam àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ kọ́ rọrùn kọ́ rọgbọ́ ṣùgbọ́n gbogbo ntọ́lọ́n bá fẹ́ ṣe é ṣe rọrùn lẹ́yìn eléyìí ìṣẹ̀lẹ̀ tún pọ̀ nínú ìgbésí ayé anabi musa aleyhi salam kí ló ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn ìgbà tí wọ́n jáde kúrò nínú òkun kí ni tó tún ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Israẹli àti anabi Musa nípa bí wọ́n ṣe ní anabi Musa lára irú ìnira wo ni wọ́n ṣe fún anabi Musa kí ni tó ṣẹlẹ̀ nípa àtàn màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tọrọ mọ́gbèsè ayé anabi Musa yìí ṣùgbọ́n bí táyé gbà wá dé ní nísìn bẹ́yà àtúntò tẹ̀síwájú lọ́jọ́ mi à ń bẹ́ẹ̀ lè dá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ ṣe àlékún kẹ́ àti ìgẹ̀ fáwọn ànábì rẹ̀ kọ́lọ́wọ́n bá kó ṣe wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí tẹ̀lé tó ṣàǹfààní jù nínú ẹ̀ kó túbọ̀ ṣe wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa tẹ̀lé lánàá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àwọn ni wọ́n ní làákàyè irọ́ ni o kìí ṣe lóòótọ́ ẹni tó ní làákàyè nínú àwọn èèyàn lẹni tó lọ́nba fún làákàyè òun náà sì lè má dára rẹ̀ mọ́ wọn rò pé yé wa àmọ́ pákọ́ lè kàn wá ń bẹ bọ́lá ń sọ pé àwọn kan ló ní làákàyè kò sí ntọ́lọ̀ ń sọ ni pé àwọn ọmọ Israẹli wa ẹni faddaltukum ala al-alamin mo ṣe àpọ́nlé fún yín mo ṣe àgbéga fún yín lórí gbogbo àgbáńlá ayé wọ́n ní tìgbà wọn nígbà tiwọn lọ́lọ́run ṣàgbéga yẹn fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà ìgbà tiwọn tánàbí wa sallallahu alaihi wasallam ti dé kò sí àlùmọ̀tọ́ lọ́lá tó àlùmọ̀tọ́ wa yìí àlùmọ̀tọ́ wa tí wọ́n á lọ́lá ju àwọn lọ nígbà tiwọn kuntum khayra ummatin ukhrijat linnas tó bẹ́ẹ̀ ni ọlọ́run sọ nípa àdúrà nàbì Muhammad sallallahu alaihi wasallam eléyìí jẹ́ báwọn. oníbèrè ni ọ àwọn gbọ́ pànàbì Musa máa bínú gan níbi tẹ́ ti gbọ́n lẹ́tì lọ síwádìí òdodo rẹ̀ irọ́ lásán ni torí tó bá yẹ pànàbì Musa máa bínú gan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tuntun bẹ́ẹ̀ nù tán rẹ̀ táàtù máa mẹ́nu bà lọ́jọ́ iwájú kọ̀bá ti ṣẹlẹ̀ kọ̀bá ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nísìnyí tẹ́ bá wo ìtàn màálù lásán irú ìyọnilẹ́nu táwọn ọmọ Israẹli ṣe fún ànábì Musa tó bá kẹ́ni tí máa bínú ni ìṣẹ̀lẹ̀ wọn ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí wọn ò lè dá láàmú jẹ́ ẹ̀ka ẹ̀ méjì lọ tí ò ti yarí fún wa ṣùgbọ́n ìtàn yẹn gan ló mú wa mọ̀ pé ah alámọ̀mára ńlá ni bẹ́ẹ̀ sì ni gbogbo ànábì ọlọ́run torí pé ọlọ́run máa ń sẹ́sà àwọn ànábì rẹ̀ ni àwọn ìròyìn burúkú burúkú burúkú kèé sí fáwọn ànábì ọlọ́run kẹ́mi wá sọ pé Musa ẹni tí máa bínú ni ẹ̀ ń bú ànábì ọlọ́run wọ́n yìí sì bú ànábì torí pé ànábì yìí sẹ́ni bú wọn á ní kí ni da kí ni oògùn bínú oògùn bínú òun náà tó bá wà ń jókòó kó fẹ̀gbẹ́ tó bá wà ń dúró kó o jókòó tó ń bá rìn lọ kó o dúró o omi tútù kó o mu kì í omi fíríjì o kì somi inú àgé o sọ gbogbo eléyìí súnà sí kó oògùn bínú ni kó o sì máa kó o lè o lè fi bínú rẹ sọ nǹkan di ti o ò o lè ṣe gan kó o sì má gbàgbé láti wo dengue ńgbà tó ń bínú kó o rí bó ṣe beautiful lójú rẹ ti kájọ títí sọ́ni tó ti sọ́ dìdàkudà eléyìí ìjọba wọn ní kí làwọn fi lè so oògùn wàsíwàsí ṣaitan nínú sọlẹt òun náà ní pé kẹ ẹ tu atẹ́gùn sápá òsì bí ẹni tutọ́ a'udhu billahi minash shaitan rajim kẹ ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kẹ ẹ máa wá máa ń ké lọ amẹ́ńtọ́ dájú ni pété bá ti bẹ̀rẹ̀ sọ láti ṣetán ọ̀wà yóò mọ ara yín létí gbogbo níta ti gbàgbé gbogbo èèyàn ló máa ń ṣẹlẹ̀ sí so ṣùgbọ́n àwọn máa rò pé a gbọ́dọ̀ gbàgbé gbogbo gbà pé wájú ọlọ́run la wà tá a bá ti gbàgbé pé wájú ọlọ́run la wà wàsíwàsí ṣetán yóò dínkù pẹ̀lú ògbó ọlọ́run. wọ́n ní kí ni tuma musa léde yorùbá àmọ́ kò sì sí níta fẹ́ fi ṣe torí kò sí nùmà kò sí nùmà kí ni tuma isa kí ni tuma musa kí ni túmọ̀ Ibrahim àmọ́ kò sí ní tá a fẹ́ fi ṣe tó bá jẹ́ kó wúlò ni àbá sọ. wọn lóbìnrin tó ẹ kpọkọ rẹ bá lò ọwọ́ bá lò tàì bá lò lọ́ba lọ lò ogun kó yan ọmọ dùn ó sẹ́ni tó ṣe dáa ẹ bi léèrè kí lọ́fà tó fi ṣe bẹ́ẹ̀ ẹ bi léèrè kí lọ́fà tó fi ṣe bẹ́ẹ̀ bóyá obìnrin yẹn bóyá ọ̀rọ̀ rẹ ti débi pé àpò òbí rẹ ó ti di fẹ́lẹ́fẹ́lẹ́ látàrí pé gbogbo ọmọ tí ń bí wọn ń ṣiṣẹ́ abẹ́ fún ni tí wọ́n sì fi yé pé ó léwu nísìn tó bá lóun ó tún lóyún mi ó lè bá lọ tó báyà ń torí rẹ̀ inú wọn ṣe ń ṣe pé tọ̀ kó yín kúkú má dùn ó má kọ́ má bàjẹ́ pé ntọ́ dájú yọ wà lọ nítorí ntí ọ̀ dájú tó lè jẹ́ sábàbí mi tó bá jẹ́ sábàbí eléyẹn tó jẹ́ pé àkànfẹ́ bí ma ní àwọn ọ̀fẹ́ ọmọ afẹ́ máa ṣe yọ́ǹgì yọ́ǹgì yọ́ǹgì yọ́ǹgì irọ́ lásán bó lọ yọ́ǹgì ọ̀ gbọ́dọ̀ pa ọmọ òsùgbọ́ Islam ò sì gbà islam ọgbà kọ́ ọmọ sọ pé nfẹ́ bí ma islam ọgbà ilé ìjẹba wọn ni musa pé méjì àwọn ọmọ musa kan la mọ̀ musa ọmọ imran la mọ̀ anabi Ọlọ́run aleyhi sẹlẹm wọn ni irú ayò wo ẹni ọ̀tọ̀ tonti pé kò sówó ń gbogbo ayò náà ní ọtọ owó ọba àbọ̀ ń owó ọba àmọ́sí ń gbogbo ẹ̀ náà la pè ní tẹ́tẹ́ gbogbo ẹ̀ náà la pè ní tẹ́tẹ́ kọ́tọ́. wọ́n ní sáwọn lè máa han wá káwọn fi máa sògùn fẹ́ kọ́tọ́ ibà ti kọ́tọ́ rárá kọ́tọ́ wọ́n ní sáwọn lè lọ tí wọ́n ti nípa fílọ́sọ̀fì wọ́n ti máa sọ̀rọ̀ sọ́lọ̀ náà ti máa náà máa ẹni tó fẹ́ ṣé káwọn máa ṣe sọ láti inú ilé pẹ̀lú ìyàwó àwọn ńlọpẹ́ ni àbí káwọn máa lọ mọ́ṣáláṣí ọkùnrin sí làwọn wọn náà ti mà dáhùn rẹ̀ kọ́ lọ mọ́ṣáláṣí ni àbúrò á sọ̀rọ̀ àrẹ́dẹ́gbẹ́ obìn ọjọ́ ìbò ṣe jẹ́ ṣé pípa sànàbì Musa pa ẹni tó pa yẹn ṣé pípa àṣìṣe ni àbámàmà pa sọ Musa ọ̀fẹ́ pa ṣẹbi náà ló fi sọ pé sí àṣetọ́ lélẹ́yìí ọ̀tá ni torí pé anabi musa gbèrò pò ń fẹ́ pààyàn anabi musa ọkàn tí onítọ̀ọ̀nì lónítọ̀ọ̀n bá fi ṣubú lọ́ba kú anabi musa ti tọrọ àforíjì ọlọ́run ọba ti foríjì wọ́n ní jẹ́nìkan bá ń san gbèsè sọ́láàtì tọ́jẹ́ táwa lè tò lẹ́yìn rẹ̀ ká fi so sọ́láàtì kò sí ní tó burú mẹ́ kò sí ní tó burú mẹ́ lópin ìgbà tí ó jẹ́ pé òun lọ́ lọ pè yín pé kẹ́ wá tò lẹ́yìn o nítorí pé bil ma'siyah la tunalu rukhsa ọ̀daràn ló ń tẹ́lẹ̀ náà ọ̀daràn tí ò sì sọ láti lásìkò rẹ̀ ó tún wá fẹ́ jàǹfààní ọlọ́mọdé ẹ̀yin mistakenly lẹ́kàn rí pé ń ṣe sọ láti lẹ́ bá tù sẹ́yìn rẹ̀ kò burú ọjọ́ bó ti ṣe jẹ́ àyàfi tó bá jẹ́ pé ó ní excuse oorun ìgbàgbé orí travel wọn wà wọn ò ráyè dá dírẹ́fà dúró kò sí wàhálà eléyìí wọn lè máa mà kẹ́ẹ̀tù sẹ́yìn rẹ̀ wọ́n ní sọláàtì anabi musa àti tàwọn anabi yòókù àti sọláàtì tiwa tá à ń ṣe ṣé yàtọ̀ wà ìyàtọ̀ wà náà ni orúkọ pa wọ́n pọ̀ ṣùgbọ́n ṣe é ṣe kọ́jọ́ pé àwọn ìyàtọ̀ wà ṣùgbọ́n tó dá lójú ni pé àwọn náà máa dìde dúró àwọn náà máa rúkú àwọn náà máa forí kalẹ̀. ya Maryamu qunuti li rabbiki wasjudi warka'i máa rọ akẹ́yìn tó o jẹ́ bó ṣe jẹ́ ó kùnà tí dìde dúró wọ́n sùdí orí kalẹ̀ wárkàí máa rọ akẹ́yìn wọn náà máa rùkú pẹ̀lú àwọn àti rùkú pẹ̀lú àwọn àti rùkú gẹ̀ẹ́sọ̀ nìkan àwọn àmọ́ bẹ́yìn ṣe ń kọrin ní ti tẹ́ ń lulu wọ́n lu omele wọ́n lu àpàlà wọ́n tún lu dòrò wọ́n lu jáàzì wọ́n tún láwọn sin lọ ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ fa sọ̀láàtì làwọn ti ń sìn ṣe ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ wọn náà tètè túbà kọ́ rẹ̀ jọ wọn ejó lálùkìyàmọ́ àbí sẹ́yìn ọba jó wọn náà o wọn lọ láti ń bẹ fún kíké alukurani wọn pọ púpọ̀ isi ọlọ́run tọ́lọ́run fi ránṣẹ́ nù ká máa ka ká máa ka torí pé ka bá ń tuma tó bá ti ń tuma wọn náà sí ní tẹ̀lé gbogbo ara fi kàn án fi gba aládá mẹ́wàá kọ̀bá làkà ìmú káyipá àìkí alukurani kọ̀bá làkà ìmú alukurani lọ sókè ẹ̀ fi ń wówó ọlọ́ọ̀ mẹ́jẹ. wọ́n la Musa kú sí sálùkùránì sì sọ́npa rẹ̀ kọ́ sọ́npa rẹ̀ nítorí pé kò sáǹfààní kan tá a lè rí mú bẹ̀ a sì má bi tó kú sí. ayé bó ní àmọ́ kó kú nígbà táwọn ọmọ sọnù years àárín ìgbà ńlá Musa kú lẹ́yìn náà àmọ́ wá sàárẹ̀ ànábì kankan kò sí nínú nítorí pé gbogbo ànábì tó kú láyé kò sí ẹnìkan tó dájú pé sáré rẹ̀ ní tó yàtọ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wàyí la àwọn ànábì tẹ rí yẹn wọ́n ń parọ́ pé sáré rẹ̀ ní sáré lágbájá ní sáré gbogbo ẹ̀ kò sí ìtọ́ dájú àfi tà wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́bá ti nìsín àìmọye sáré wọn fi hàn pé sáré ànábì Ibrahim sáré ànábì kan ní sáré ànábì kan ní tẹ́bá tún dé Iraq wọ́n tún fi hàn yín pé sáré Ibrahim Ibrahim mélòó wa lọ wà tẹ́bá tún Suriya wọ́n tún fi hàn yín pé sáré Ibrahim Ibrahim mélòó lọ wà sontori ẹ wọ́n ní sáré kan tó dájú torí ẹni súnà ṣe dáa púpọ̀ nínú súnà àwọn èsì karamba ní ká máa wá wàkú wàká sáré kan lọ dájú nínú gbogbo sáré àwọn ànábì Ọlọ́run ní sáré ta ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìlú wo lọ wà Al-Madina. wọ́n ní sóbìnrin lè kọ ẹni tí bàbá rẹ̀ fẹ́ fi fún dáadáa tí bàbá rẹ̀ bá fi ọ̀fẹ́ nìkan tí ọba ti Ọlọ́run wàá sọ pé òsè because wọ́n lọ fẹ́ lọ gbé bẹ̀ wọ́n lọ fẹ́ lọ gbé bẹ̀ àmọ́ tí bàbá èèyàn bá tú láti èèyàn fẹ́ nìkan tí èèyàn náà sì wà ń kékeré tí èèyàn wà ń pọ̀ ẹni tó lè sẹ̀sà èèyàn tí wà ń pọ̀ ẹni tó lè sẹ̀sà kò sẹ̀sà tí èèyàn lè ṣe bí kí fọmọ ọdún mẹ́fà lọ́kọ nìyí ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ kí lọ ọmọ tí ń jọkọ gan tóbi wá sọ pé mo gbà ń gbà ọgbà náà ni wọ́n kàn páàkì ẹ lọ ni ṣùgbọ́n ẹ kíyèsí o kò sọ́dún tó fẹ́ yàwó tó fẹ́ yàwó nínú òfin Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó o lè wá fẹ́ níyàwó náà lọ́wọ́ àti wá wà ń pọ̀ ẹni tó o lè bá lò mo rò pé yé wa. ẹni ìsìn ọ̀fẹ́ ọmọ pínrín sí ó ti dìyàwó rẹ̀ ọmọ tọ́jú rẹ̀ ni ọlọ́wọ́ bọ̀ wò ọlọ́wọ́ bọ dá sí ọlọ́wọ́ jẹ́ ọ dàgbà bọ̀ láyé sò ń gbọ́ ọba dàgbà ń lọ́wọ́ àtẹ̀sẹ̀ máa ṣe tọ́kọ àtìyàwó máa ṣe di dàgbà bá wọn dán wo Islam ọ̀faramọ́ kọ́mọ́ gbàgbọ́ yẹn tí ò sí nínú Islam ẹ̀hẹ́n torí ẹ̀ kì í sàwa mùsùlùmí yìí pé international conference lórí ikú àbí òye wa ni wọn ṣe ń sẹ́ni gàǹjẹ́ oníbẹ̀ tó ń tanra wọn jẹ wípé aburú tó wà nù early marriage pé United Nations kan nínú Islam tiwa kò lọ́dún kò sọ́dún tó ọmọbìnrin ò lè lọ́ọ́lé ọkọ àmọ́ kìí ṣe gbogbo ọmọbìnrin tó bá lọ́ọ́lé ọkọ náà lọ́wọ́ àpò kọkùnrin ọba ṣe kí ni kọ́mọ bá lò mo rò pé yé wa ẹ̀hẹ́n Islam ẹ̀kọ́ ni ó lè ti lọ́kọ kọjá pé ọlọ́mọ tọ́jú rẹ̀ ọ̀sánú àwọn òbí rẹ̀ ó tún máa rán lọ sí school o tún máa bá fọn kún akramakumullah títí tí o fi di pọ́ dàgbà eléyìí jábọ̀ ti ṣe jẹ́ńbẹ̀ ẹ̀hẹ́n tọ́mọ bá ti wá jọ́mọge ẹ gbọ́dọ̀ tú láti rẹ̀ fẹ́ anybody ẹ gbọ́dọ̀ tú láti rẹ̀ fẹ́ anybody torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé al-bikru tusta'dhan wat-tayyibu tusta'mar ọmọge á gbà yọ̀ǹda rẹ̀ ni tọ́ yọ̀ǹda káfíọ́ fún lágbájá àmọ́ ẹni tó bá ti dábìí lé kọ á gbà yọ pa wá láṣẹ ní sòsá màrú yọ á gbà àṣẹ lọ́dọ̀ rẹ̀ èsè yọ̀ǹda àṣẹ yàtọ̀ sí yọ̀ǹda yọ pa wá láṣẹ ẹ fi mi fún lágbájá so ẹ wàá lè tú láti ọmọge o bẹ́ẹ̀ abilékọ bàbá rẹ̀ náà ni wọ́n máa fi lọ́kọ láéláé àfi tí bàbá bá kú bí bàbá bá sì kú bàbá ní kú ezekwa wa lọ fẹ́ wọn náà tó ń fẹsẹ kúfẹ tó ń ṣe zina káyé onítorí pé obìnrin yẹn after all kì í sọkọ alákọ̀ọ́kọ́ ẹ nídìí láti lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ ma tá ń fún ẹ bẹ́ẹ̀ títí láéláé ẹ máa lọ sọ́dọ̀ wàlí rẹ̀ náà ni. torí rẹ̀ akramakumullah irú obìnrin yẹn ní ìsinyìí báyìí tó jẹ́ pé abilékọ ni ẹ lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ oní wa pa bàbá rẹ̀ láti tẹ ẹ fi mí fún ọmọge ẹ lẹ́tọ̀ọ́ láti tú láti rẹ̀ lọ́kọ̀ọ́ ẹ kàn sọ fún un pé lágbájá ló ń fẹ́ fẹ́ ọ sẹ̀rí àwa sọ pé tó bá dákẹ́ ó ti gbà mí bọ̀tún wọn làwọn ti lajú kọjá báyẹn nísìnyí àwọn ò lè dákẹ́ because you can't just tell me that nígbà tí mo dákẹ́ I stop mo rò pé yé wa aha àwọn ọmọ àṣẹ nìyẹn o ẹ̀hẹ́n pé nígbà tí wọ́n á sọ̀rọ̀ tó atúmọ̀ tí mo dẹ̀ ti gbà nìyẹn àfi kí ló ń ṣe dádì <laughs> irú eléyìí ẹ̀yin ló try láti sọ pé tọ̀rọ̀ sọ̀rọ̀ tó gbà nǹkan kó máa di lọ́la hmm, eléyìí pàtàkì àmọ́ ṣẹ̀rí àsọkútọ́ bá dákẹ́ ó ti gbà torí pé ojú máa ń tì àwọn obìnrin ojú máa ń tì wọ́n ah, sẹ́mi náà ti á tó lọ́ọ́lé ọkọ nù ọ̀dà ọlọ́run forí lọ́ba dákẹ́ tọ́ba ti dákẹ́ kọ́lá àmọ́kẹ́ wa tú láti ọmọge yun kọ́tọ́ torí ẹnìkan gbé bàbá rẹ̀ wá dùn ànábì sallallahu alaihi wasallam bàbá mi ó tú láti mi fẹ́ ni tí mo fẹ́ anabi wa fún lẹ́sàsà tó bá wù ẹ́ kọ́ntínú tó bá wù ẹ́ kómẹ́ lọ́ba ni ọ̀dà máa kọ́ntínú àmọ́ mo ṣe bí mo ṣe ṣe yìí li ya'lama an-nasu an laysa lil-aba'i fil amri shay' mo ṣe bẹ́ẹ̀ káwọn yóò lè mọ̀ pé àwọn bàbá bàbá wọn ò ní sè lórí ọmọ tó bá ti jọ́ ọmọ gé wípé by force by fire by force kò sí mo rò pé yé wa ọmọ tó bá ti jọ́ ọmọ gé òní ọ̀sọ̀ pé ni eléyìí ẹ̀yin lẹ sọ pé ní báyìí fẹ́ fi ọ àbí kọ́ sọ pé ní báyìí ó wù mí ẹ̀yin ọ̀hún agbáyọ̀ǹda rẹ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ sọ̀tí bàbá rẹ̀ yẹ́s ẹ̀ lè da yóò náà bàbá rẹ̀ rí pé tó bá fẹ́ lágbájá ọ́ dáa ju kí gbogbo àwọn màtá tí ń pa àwọn fẹ́ fi ọ àbí òye ọ torí bàbá rẹ̀ ti dáyé sáájú ẹ àwọn màtá tán láwọn fẹ́ fi ọ wàá gbà mbẹ́ yẹn ókè lágbájá ni kò fẹ́ kí bàbá rẹ̀ ó sì pé lágbájá pé mo fẹ́ fọ́ mi fún ọ ọmọ rí kò ní ta bàbá rẹ̀ lẹ́nu lópin ìgbà tó bá rí i pé ọkùnrin yìí kò bad ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kò sífẹ̀ẹ́ tí wọ́n fi fẹ́ ra wọn ọlọ́run wa mú ìfẹ́ tí ọ̀lẹ́gbẹ́ wá lẹ́yìn rẹ̀ kọ́dà àwọn olùmọ̀ á sọ pé fífẹ́ tí wọ́n máa ń fẹ́ ra wọn kó tó di pé wọ́n fẹ́ ra wọn sílẹ̀ o kìí ṣe fẹ́ òdodo kìí ṣe fẹ́ òdodo torí pé nìsíbò ni mo fẹ́ sọ pé mo nífẹ̀ẹ́ rẹ ìbọn gbé ìfẹ́ ìgbẹ́ kí lọ́ pa wá pọ̀ tẹ́lẹ̀ mọ́kàrí tójú rẹ̀ ń dán àìmọye abẹ́ gẹ̀ẹ́tì ẹni àìmọye ọkùnrin náà tó náà máa ṣe tí wọ́n máa ṣe halẹ̀ ẹ̀rọ tó yẹ pé koronfo ni gbóbìn bá délé rẹ̀ yóò jẹ bàbá ńlá yà tó wọ́n ní tí wọ́n bá fẹ́ra wọn nífẹ̀ẹ́ òdodo tó lè wá tó bá wá rí báyìí tí bàbá rẹ̀ bá introduce ẹnìkan sí ọ tí wọ́n náà sì gbé ìyàwó tó rí pé yes kọ̀bad ọlá bó ti ṣe gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu ìgbéyàwó yẹn lè ní àlùbáríkà tó lérò ilé ìjẹ́ bó ti jẹ́ tọ wọn ní táwọn lè gbẹ̀bùn lọ́dọ̀ òpìdán wọ́n ti mọ àyàló òpìdán kí lọ́n gbẹ̀bùn lọ nígbà tí ì wọn náà gbádùn are you his customer nítorí pé tó customer rẹ̀ kí lọ́ọ́ fẹ́ máa torí kọ́lọ́ ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan tó máa ti ń gbẹ̀bùn lọ́dọ̀ rẹ̀ irú rẹ̀ yóò tún tẹ̀síwájú torí sọ pé jálàbí tó máa sọ̀rọ̀ ńgbà mọ̀ ń gbé búrẹ́dì pé gbàkínní ọlọ́mọdé sẹ́rù mi ò gbé nǹkan fún ọ nígbà kí ẹ ṣe pẹ́rù yóò tó bùn mí lẹ́bùn àmọ́ sẹ́tẹ̀ǹsì ò lè jẹ́ ń gbà kí kálukú sinmi ọjà bó ṣe jẹ́ wọ́n ní kí ni ìdájọ́ bèbí kẹ́ ẹ má gbé bèbí lé lọ́dà jù kẹ́ ẹ má gbé bèbí sílé lọ́dà jù wọ́n ní báwo làwọn sì máa kí alukura eh, fati alẹ́ ìmáàmù tí ìmáàmù bá ti ké súrà tán kó tó rùkú dákẹ́ díẹ̀ fún un torí pé sàábì sọ pé kánàbí ò tó rúkú ìmà ń dákẹ́ ìgbà yẹn làwọn tètè ké fati àwọn àmọ́ àti máa ìmáàmù wa kò ní dákẹ́ kan tó bá ti ké fati àti ẹ̀sán tètè ké tìyín náà yàtọ̀ síbi tó ti dákẹ́ sẹ́mi kó ibi tó ti dákẹ́ àyè gba kálukú mẹ́ẹ̀. wọn lọ́mọ tí ń sunkún tí ìyá ń ṣe sọ́láàt èwo ni kò mú gbọ́ tó bá yẹ kó ní dá sọ́láàt sí tó sì ti súnmọ́ kọ́ sálámà kọ́ parí sọ́láàt sí. àmọ́ tó bá jẹ́ pé ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni kò burú kọjá sọ̀láàtì rẹ̀ kọ́kọ́kọ́ dọ́ ọmọ lóhùn torí pé ọmọ yẹn ò ní jẹ́ kó fọkàn sí sọ̀láàtì láti mọ̀ pé gbogbo tá a bá ṣe tá a fọkàn sí bí ẹni kan gbára gbóná lásán ni torí ẹ̀ ló ṣe sẹ́pà nàbí ọ̀sọ̀lá àti nàntí máa ń ṣe tó bá gbọ́ pọ̀ máa ń sunkún ó máa ń tètè ń yára ti ń bẹ ẹni kí mú Dada, mùsùlùmí bẹ́ẹ̀ láyé máa ti mùsùlùmí tó dé táwọn anabi ibrahim ẹ̀ ṣe mùsùlùmí ni àwọn anabi nuh alayhi salam ṣe wọn ẹ̀ ni gbogbo àwọn anabi yẹn fi mùsùlùmí ni ẹbẹ́ yìí wọn ni musa dé ó ní nílùú fìràwọn ẹ̀ ṣe mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ dájú kọ́ dájú màtá anabi musa dé ó pe gbogbo wọn lọ sídìí ká sin lọ àyàfi tó bá yẹ kó wọn sin lórí ìlànà anabi tó ti síwájú ká anabi musa tó ṣe kíni kó tó dé wọn ní sáwọn lè ra nǹkan láwìn káwọn tún á tún ta lówó lọ́wọ́ ní iye tó ń wájú iye táwọn rà lọ kò sí tó burú mbẹ kò sí tó burú mbẹ nísìn ẹ ra yìí láwìn ní twenty naira ẹ̀yin wá tà ní ìsìn ní ẹ tà ní forty naira fẹ́ni tó sanwó fún yín kò sí tó burú mbẹ sẹ́mi pé ńgbà tẹ̀ ti rà ó ti di tiyín bó tilẹ̀ jẹ́ páwọn ilẹ̀ rà ẹ̀hìn ìṣẹ̀rí àsopin láti bẹ̀rẹ̀ máa lè sẹ̀rìn dẹ́k tó o bá ní ọ̀gbọ́dọ̀ ta but ní ìsìn ẹ ti rà ó ti di tiyín káti ẹ̀ pé ẹ rà láwìn náà ó ti di tiyín kí lẹ jẹ ní tẹ ẹ rà lọ́dọ̀ rẹ̀ owó lẹ jẹ ẹ lè tà ní ẹ sì lè tà ju iye tẹ rà lọ but under condition under condition òun náà ní pé eléyìí ò sí ẹ̀ burú eléyìí tó burú òun náà ní ní ìsìnmọ́ra twenty naira láwìn. mo tún wá tún ta fún mi ní naira mo tún ta tó ta fún mi ní naira lórí pé mi ló fún twenty naira eléyìí ni wọ́n ń pè ní haramu nítorí pé rìbá ni nítorí ni pé fẹ́ yá naira fi san twenty naira ṣùgbọ́n a fi bírò ṣe bójúbójú. Boju tó yé wa aha irú rẹ̀ ní ẹnìkan wà ayé kò ra márùwá wọ́n á ta six hundred thousand kótó wa gbé márùwá bó ṣe ń gbé lọ bàbá márùwá bá ní à ẹ wá òkùnkùn jẹ́ ń kówó fún ọ owó náà ló kúkú ń wá jẹ́ ń ra lọ́wọ́ ń four hundred la sọ pé wọ́n san six hundred. tí mo bá rí four hundred ń tètè dá sí di bísínẹ́sì mi tí mo fẹ́ ṣe eléyà ni wọ́n ń pè ní bay'ul ìyìnà haramu nínú sharia islam torí pé kí ló wà ń bẹ̀ rìbá ni wọ́n kàn fi márùwá yẹn ṣe bójúbójú eléyìí jẹ́ gbèsè jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu